نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجئ لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه آمين وأفضل علينا ذل سترك وكفنا آمين من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله، الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ni fọ́gbàrẹ́dà àti tí wọ́n mùsùlùmí alhamdulillah a ń tọrọ ní fí ìtura ìgbẹ̀rẹ̀ fánàbí wasannan lọ́wọ́ ẹ̀rọ ọ̀bàrẹ́dà rán láti bá máa jẹ́ tẹ̀ gbogbo ríran nẹ́bí يقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم Báni pàápọ̀ fẹ́ o. Àmín. Lọ́pọ̀ pàápọ̀ jẹ wọ́n yá o. Àmín. Báni sàmójúkú fún wọn. Àmín. Àtàwọn àtàwọn ẹyà wọn, àtàwọn ọ̀rẹ́ wọn. Àmín. Àtàwọn alájọgbé wọn. Wọ́n náà rí pàṣẹ lórí àwọn àna wọn. Tí ó jọ wọ́n bá dẹ́dà tó ń torí pé wọ́n ti bọ́ Mọ́jì àrin àwọn àti orójì ọ̀dáhùn. Mọ́jì sùn, mọ́jì ògbé wa kọlù wa lọ́nà òdì wọ́n látàbí rẹ̀. Lẹ́yìn náà, àwọn ń bí ọ̀, àwọn àfáwà tí wọ́n kọ́ wa ń kéw. Tọ́jọ́ wípé àwọn olùsí sábà fi dáa sí mọ̀ yàtọ̀ tó sí. Ọba lẹ́dà, àwọn olóṣù bọ́pálì ìtẹ̀lú wọn sóòkú àwọn ń bẹ́ ọ nínú àdàrí kẹsẹ̀ àwọn bíbà ìlóde àwọn kan náà ni o fi ṣe adarí ẹ̀sìn bẹ́ẹ̀ tó bá ń fi bàbá ìmáàmù tí wọ́n ṣẹ̀ gbé máìkìlẹ̀ láìpẹ́ àwọn náà ni ìmáàmù wa ní apọ̀tòlí àfá àti wà ní wọ́n tí kéwú bá fẹ́ ọ̀rẹ̀ ẹ̀sẹ̀ alọ́rùn àwọn làwà máa ń pè bó sì ṣòro ọ́ ọlọ́dàkùn mẹ́jọ rẹ̀ wọn ààrẹ sáàbù ọlọ́rìnjọ́ rẹ̀ yóò ọlọ́rìn ìfẹ́lẹ̀ gbogbo àwọn ìmọ́mù ìmọ́kọ ògbólúwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ilẹ̀ ẹ̀kẹyẹ ọba rẹ̀dà ọmọ ògbórí kò ní fẹ́lẹ̀ ọ̀ bọ́ wọ́n kí òkú àwọn bàbá níkò níjókòó wípé apóríire o bó sì kí àwọn bàbá rẹ̀ níjókòó ìpé apóríire ọ̀rọ̀mọ̀bọ́yìn ajọ bẹ̀rẹ̀ rẹ̀ ní gẹ́bi tí wọ́n mọ̀ sọ́lá ìkan tí wọ́n bá dá sí mẹ́ta mẹ́wàá mẹ́wàá náà àti parí mẹ́wàá kan lánàá àti bẹ̀rẹ̀ lọ́wọ́ bí léde nínú ẹjọ́ pàmẹ́wàá ìtàn ìgbèjáwà ò yóò sì gbé ìtọ́rẹ̀ yẹn ìgbèjáwà ò lóde ní ọ̀jẹ́ àti mọ̀fẹ́lú kọ̀ọ̀kan wa bí ìṣọ́ ìṣẹ́ sọ lẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ìmáàmù wa fi sí kòmìlẹ̀ tí wípé báwọn ti kí jí mọ̀tàlánà yẹn gbókù kalẹ̀ wọ́n náà kí o tó kùn yẹn láàfẹ́ ilẹ̀ àwọn tó túká ní júmọ́ irú ẹni náà àjọ bẹ̀rẹ̀ ọmọdọ́ni hmm. àwọn parí ẹ̀mọ́ mẹ́wàá àkọ́kọ́ ọlọ́jọ́ Dákí mọ́ sọ́dọ̀ àmín. Mọ́ wá kí gbogbo àwọn ará ní àpọ̀sù ìlápapọ̀ àti pàráwó àti kí ni mọ́rù dúkù. Bàárá, káàkó, ìjẹ́sọ́wápọ̀. Mo kí gbogbo alápapọ̀ mo fi kí ẹ̀yà balagbàgágá púpọ̀ wípé ẹkú oríire o. Àkọ́kọ́ kákọ́kọ́ lọ ọmọ lọ́wọ́ tí nǹkan ti dàrú ọmọ lọ́mọdé tí kèfè àti ọ́dàrú bẹ́ẹ̀ ni jẹ̀mọ́ tí kò ní ìdí kẹ́rẹ̀ kọ́sẹ̀ mọ́ bá ní pẹ́sọ tí nǹkan ti fọ́jú pọ̀ ọlọ́mọdé kíte tèmi àtẹ̀yìn kọ́ fọ́jú pọ̀ bẹ́ẹ̀ tẹ́rí ní èèyàn jẹ́ bí ọfẹ́ máa sọ àti tí ti gba òdodo láàyè ibi wo ti lẹ́tà sí ìbínú ọlọ́run wọ́n rú kù bóde wọ́n rú wọlé mẹ́jọ láàrin rẹ̀ oore tí ma ń kálukú wa ibi ẹ̀rù ti ń bá ibi ọkàn wa ti balẹ̀ mọ́tò jẹ́ apáyà mẹ́mà bẹ́ẹ̀ náà là ń wò pé nínú ti

ìbéèrè yìí mẹ́ta o ṣùgbọ́n ẹni tó lè dáhùn rẹ̀ nínú ọmọ nàìjíríà dámà wọ́n kéré nínú ọdún lè dáhùn rẹ̀ ẹjọ́ ògbò òtì ojú kéré bákan náà ṣé ní àjò wa tán sáyé yìí ṣé ìrìn àjò wa tán sáyé yìí tọ́jẹ́ pé téèyàn bá ti kú kò sí nǹkan mímọ̀ lẹ́yìn rẹ̀ jama limaza àkọ́lọ́kọ̀ lọ́wọ́ ilẹ̀ kọ́lọ́kọ̀ kí lọ́ pàtọ́rọ̀ ti dẹ́dà wọ́n wọ́n ìbéèrè ọlọ́wọ́ ti bẹ̀rẹ̀ gọ́gùn dáhùn nítorí pé táwọn bá fẹ́ dáhùn ọ̀sọ̀ ni tí wọ́n yóò máa sọ pé tó ọ̀bà ní ìfi kọ́lé inú kó ọ̀mọ́ lápọ̀ bí mọ́ ẹbí máa sọ bẹ́ẹ̀ ẹ̀rọ ní ìgbà yìí pé ayé tó wọ́n yìí wá gọkọ̀ ni hmm. ìyẹn tó bá ti mọ́ ń kọ́ ọ̀mọ́ gọkọ̀ ilé oko àwọn ni òní sí mọ́ àtàpọ̀ hmm, àtàmọ́ra wọn ni ẹlòmí ìgbà pé tó wọ́n á ṣe láyé kò wá jẹun ni hmm. kò gbóúnjẹ lọ kò sì mọ iṣẹ́ pè lájẹ ìlú tó rọ bá dáná wá dáná lọ́pọ̀ láti rí pé wọ́n máa họ́lá tuntun lè jí iná pẹ̀lú ìsà ilẹ̀ ìyá àtẹ̀yìn àtàjẹnu ọba dẹ́gbà ní mo bẹ́ẹ̀ méjèèjì kẹ̀lé wá sí èmi nìkan ṣoṣo ẹjọ́ kọ́kọ́ wọ̀rọ̀ yìí náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìtọ́lọ̀ torí rẹ̀ dá yọ́ pàtì èyí tí wọ́n wà dá fún òní ó bìí pẹ̀lú bá a ṣe wà tá a jókòó gbogbo wa tí wọ́n bá sọ wípé èsù ń bọ̀ o kọ̀sẹ̀ tí ó kúrò yìí ìjókòó tí wọ́n bá ní àjẹ̀lú o kọ̀sẹ̀ tí ó kúrò yìí ìjókòó ẹ̀rù ní bá àwọn èèyàn tí ẹ máa ní ọlọ́mbọ̀ kọmọ́bọ̀ àwọn fẹ́ rí bóòdè tí a ní ìsìn tó bá ní òní ògùn kan lọ lẹ́lẹ̀kẹ́ ní ẹgbẹ́ ti sọ́wọ́ àbí ti ó kò ní ikú láíláí ẹ̀rí pé àwọn èèyàn jàgbà lọ́wọ́ rẹ̀ ni ẹni wọ́n bá lò máa ìjẹ̀nù tó lè ọmọ bá yẹ̀ wá àwọn èsì mọ́tọ̀ lọ́rẹ̀ hmm. májẹ̀ lọ́wọ́ àti wọn ọba adẹ́dà wá dáhùn wípé àtẹ̀yìn àtàdìjẹ̀ nù ọ̀sẹ̀ tó dá fún orí alhamdulillah àti àtàjẹ̀nú ọ̀sẹ̀ tó dá sí kí lọ́wọ́ àpàtàwò yẹn bí ń bẹ̀rù àjẹ̀nú nítorí wípé tọ́lọ torí bọ́ọ̀lọ́ ń ní ọmọ náà ọmọ ìdán ajẹ́ pé iná àtàìjẹ́ náà àwọn méjèèjì jẹ́ lọ́jọ́ wà fún ọwọ́ àbẹ́yàn ó sì wà fàájẹ́ lọ àìjẹ́ náà ó tún wà bẹ́yàn ọwọ́ fàájẹ́ lọ ní òkè ní òkè kásáré payọ́ àtàìjẹ́ lọ àjọ náà ní múmi ni ó ní kéde gbogbo lọ́rẹ̀ máa bá ń ra lágbájá ń kù tó bá sùn lọ lọ́ba ń tọ́ ọkọ̀ lágbájá lójú lọ́gẹ́ kan náà rẹ̀ lọ bú yẹrin sọ́bẹ̀ rẹ̀ lọ́jọ́ olówó wá eléyìí ẹni tí máa tẹ́lú àwọn jẹ̀lú kèsì rí inú wọn ẹni tí wọ́n bá sì jọ lájọsípọ̀ nínú títẹ èèyàn nǹkan kan náà ni a máa ń gbà lọ́wọ́ rẹ̀ èyí tálìjà ni wọ́n sọ ní wípé sóò ní ìdí àdìjẹ̀ náà tó bá lòun ní ìyẹ̀ yóò wà ní lọ́dọ̀ ọ̀rẹ́ o èyí tí mo fẹ́ kọ́ máa dé jẹ́ tó ọba ti mọ̀ pé gbogbo ọba tó ọba ti ń kí òun bọ́ lọ èlò ọmọ ọ̀bọ̀ ra bẹ́ wo ìfọ̀ olókùta kan ó ní pọ́dẹ̀mù táàpù òkúta òun ti bí ọba wọ̀ lólé ẹ̀ẹ̀kan lọ́dún náà lọ́wọ́ àbúríbalẹ̀ fún wọ́ta ìtò hmm. fẹ́nu ilé ìwẹ̀ rẹ tó bá wọlé síbẹ̀ kòrán ló tẹ̀ẹ́lẹ̀ máa torí ẹ̀wọlé lọ tàbí kọ́ lọ wẹ̀ ní lórí kòránì o lọ́wọ́ wà àwọn èèyàn mọ̀ wá lọ bá àà kí ní kẹ́mẹ́rà rẹ̀ ti jẹ́ ẹ̀ tó ti ta àìjẹ̀mẹ́ rẹ̀ hmm. lọ́lọ́dà èèyàn àtàìjẹ̀mú ọba akẹ́gà nítorí kárí máa ṣe ló fi dáwà àwọn mímọ̀ wá ní ẹn tí ọba ní ọdún Bukhari ní àdíta bí ọ̀rẹ́ rọ ọkùnrin kan ingo màálù lọ ingo màálù fa a ń tọ́kọ̀ wọ́n lè bá kọ̀rọ̀ ọlọ́gbà fún màálù lọ́rọ̀ sọ mo ní báyìí áà kílódò gbómi ọlọ́bẹ̀yẹ màálù tó sọ̀rọ̀ òní máa kùlùkùnà ní àádà wà iná máa kùlùkùnà lè ọlọ́run ọ̀dá ẹ̀yìn ti àfúgbogbo ọlọ́dáwà màálù kò ní hmm. hmm. ẹ̀sìn lẹ máa gbogbo màálù wá mọ́ tọ́rọ̀ torí ẹ̀dá mhm. èèyàn wà ní mọ́ torí ẹ̀dá yóò wà náà wáyé rẹ̀ wáyé o màálù wúlò jùlọ wáyé rẹ̀ o mhm. a bá ẹ̀dá wa kí láàmà bínú olówó tí ò sí lọ èèyàn rẹ̀ pọ̀ mhm. torí tí bá ṣe pàdúlé bòjìdọba tó bẹ pàdúlé tí ọ̀bẹ túbà ló ti ṣe ọ̀rẹ́ nípò ẹni ó bá fẹ́ tí ó torí rẹ̀ já kí ló fẹ́ bà ló jẹ́ tó bá lẹ́ kẹ̀kẹ́ lórí ayé tí ọ̀bà bá tẹ́kì sí ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀sìn owó rẹ̀ èlò kálukú wá fẹ́ yàdànù lẹ́lẹ̀ ló kálukú fẹ́ sọnù tí ọ̀fẹ́ rí bẹ̀rí mọ́ jẹ̀mọ́ra tí èèyàn bá wá lónìí kẹrẹ́sà ìnìkan oṣù olóòrẹ̀ tí sọ́rọ̀ ìgbà ni ó wọ́n ni ọ̀fẹ́ wá fí ọmọ èèyàn ẹ̀sọ́ fẹ́ fi ọmọ èèyàn aṣọ tó wọ̀ wọ́n gbọ́dọ̀ ta ọ̀pá rẹ̀ ní 500 naira bọ́yá bí 150 wọ́n wọ́n tán ọ̀pá rẹ̀ ó sì rọ̀pá mẹ́ta bá iná lọ́rán 450 bàtà tí ń ò tó papọ̀ brand ní ẹsẹ̀ ọ̀tún hmm. yẹ́lò ní ẹsẹ̀ Bàbá rẹ̀ ní ìbá ìmọ̀mù ẹni mọ́ mẹ́ tí a múwà yóò. Ìdájú rẹ̀ fún yí. Bẹ́ẹ̀ tẹ́ wò rí rí gbà ní ìbẹ̀ lórí rẹ̀. Fáànù, àti ìfẹ̀kọ̀rá nìní. Gbogbo tọ́lọ̀pù fọ́ ilọ́ kò ní ìwò bá ṣe máa bá ìsọ pẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ń wo ìtọ́bá ṣe tí látàgbò kan lóòrùn ojú nígbàjí lọ́pìlà nira yìí bẹ́ẹ̀ ṣe ń wo ìkọ̀pá àwẹ̀ Monday àti Thursday kọ̀pá jẹrí kí ni tá a fẹ́ sọ olùsí lọ́rùn fẹ́rẹ́ ọ̀rẹ́ ọlọ́run ni lẹ́yìn pé kò lò lọ òjò wa fẹ́ wa fẹ́ ṣáàkírọ̀ yìí nígbà tí sọ́dọ̀ ìrọ̀dẹ́jọ́ kò ní ọmọ pọ́ fi fi fi bà sáré náà nígbà tí ó tọ́ ọkọ̀ lẹ́nu ọkọ̀ ọkọ̀ ẹjọ́ ọgbọ̀ ọkọ̀ 850 million ẹni tó bọ́ lẹ́nu ọkọ̀ bàtẹ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n tà ní 100 million agbo ọwọ́ rẹ̀ 250 million kọ̀pítì ọsán tí máa ń rẹ̀ 1 billion naira Ìrántí wọ́n tẹ̀lé wá ní pé bá ṣákírọ̀ ẹni ló ti mọ́ mọ́ lọ ẹgbàmúwáfẹ́ ọmọ ayẹ́rẹ̀ o mùsùlùmí náà tó náà pẹ̀rẹ̀ bọ̀kọ̀mọ̀rún kí kọ́dà wọ́n ìjẹ̀ nǹkan ránúwà lágẹ̀ẹ́rí àkọ́rọ̀wọ̀n gbọ́nà ìjókòó nílé ń gọ́ ọ̀kọ́ dàrù wọ́n kọ̀kọ́ ń kàrùkú dájọ́ ti mọ̀ sí ẹ̀ yóò kọ́ <laughs> dájọ́ ọmọ yóò kọ́ kí làtà èso ní gbogbo ọkọ́ tó àní gbogbo àtàbẹ́ gbogbo yìí tí rẹ̀ bá tẹ́lẹ̀ kíláàsì ìwòláàmù ìbéèrè ni tàbí ìgbéyàwó náà méjì ẹni ọlọ́ni ni àbòlówó Ìyàwó ẹni ọlọ́run Wọ́n ah, bá jáwọ ọkùnrin ní ọjọ́ ìbàgbàgbọ́, yóò bù wá jẹ́ ìyìn oúnjẹ ọmọ jẹ́ oúnjẹ ọmọ jẹ́ pé àwọn ìgbọ́wà bẹ̀rẹ̀ òtìtẹ̀ wà láàájọ́ ìgbọ́wà ọ̀tọ́ pé òfẹ́ fún ìfọ́ọ̀lẹ́ pẹ̀lẹ̀ sí ìgbàdó ọ̀pẹ̀lẹ̀ sí àánú ọlọ́ni wọ́n náà ọ̀bá ìṣẹ́lẹ̀ Ìjọba ah. dénú, oúnjẹ ọmọ dénú, oúnjẹ náà kan. Jẹ̀mọ́ra, a ní àfáà ló ti gbọ́ yé àwọn náà gbé tọ́lọ bá gbérú àdẹ̀wò ìkáyàn mọ̀lé kí ni ó mọ̀ yóò lágbára o jẹ̀mọ́ra àwọn bọ̀ hmm. sáà pàtàkì tọ́lọ torí ẹ̀dà wa báyìí bí ẹ wo àwùjọ wa lónìí gbogbo bímọ bímọ tí ń wọ ọmọ rẹ̀ tí wọ́n ẹ̀dùn lókùnrin lóbi ni o tó ma ń bá ẹgbí ọkọ̀ wà létọ́ra ọkọ̀ táwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọmọ àwọn ọ̀rẹ́ ìyá rẹ̀ ọmọ yóò sì wú bàbá àti àkóso àtìrí oríire o tẹ̀jẹ́ mọ̀sí ní ní gbogbo wájú kò bá ìjà akọ́lẹ́gbẹ̀ hmm. ilé ìtìtorí mhm. bàbá wà bọ́de tẹ̀rí ìfẹ́mọ̀ pé dáadáa láti oṣù mẹ́kèèjì ogun ilẹ̀ ti bà mhm. yàkùkù lọ̀kọ́lé ilé ìran kọ́dà mhm. inú mi tó gbà bọ̀ kọ́ ọ̀dáre jẹ́rùgbà inú ẹgbẹ́ gbogbo ilẹ̀ inú ọjọ́ ìrọmọ inú òbí ọmọ ọdún wọ́n máa fi kí lọ wá pàtọ́jẹ́ pé tọ́gbọ́ ti ń lékún lẹ́sìn ìní ọdún náà wa

kí n change ẹ̀ sí ráì lọ́mọ tó lékún lẹ́sìn ó lékún lẹ́sìn yá ọ̀dá jù lọ́mọ tó jọ́kùn yìí bá jíjọ́ rúgbẹ̀ sí ẹ̀bá ah. yóò pè wá sọ́ọ́lì sùkú bọ́rọ̀ ní àgbélé tó dáhùn ó ní sùkú ní ìsìnkéèlì èyí mo ló ti rí ètò òkú sápẹ́ ìdí ayé mọ́rọ̀ ọlọ́run ó ní mo fi ń sún ọlọ́ sí ìsúnmọ́rọ̀ ah, tó wá jẹ́ pé òun pẹ̀jẹ́ àtùbọ́lọ́ alàkẹ́kùn tó tó lọ́wọ́ <laughs> níbi ọ̀rọ̀ ah. jọ sínú ọmọlẹ́kùn jọ sí olùwé ẹ̀nà tọ́mọ obìnrin bá sì kò síra rẹ̀ lẹ̀ ìgbórí ọba bá wọ́n gbogbo kí ah. bàbá ìyàwó ọ̀pọ̀pọ̀ gbogbo pé wà sọ ọ̀fẹ́ wọ́n máa pẹ̀lẹ̀ wà nílé àrò oko ni Mo mhm. ah. ṣe ẹ̀rọ mẹ́rin tẹ́ ẹ bá wá rí ọmọ tí wọ pátákì irú òfin ọmọ wá dùn wípé ṣẹ̀rínú owó ti wà fólì lẹ́sọ ọmọ ẹ̀wọ̀n ẹjẹ́ ọmọ táyé ní ilẹ̀ ṣẹ̀rínú ayé ní pọ̀rún ó ti wá ẹgbọ́n lọ sí àbúrà bóra bọ́ Táyé ní ilẹ̀ àwọn akọ́lá tí ayé ló bí ayé náà ní pọ̀rún. Kọ́lá ọdá kọ́bọ̀ sàárò. Ó dàbọ̀ wọn. Pọ̀lá ìjú ni ó, pólì ló wà. Lọ́nà mẹ́mọ́ra pólì nù. Jọ̀lá

jẹmáà ẹni kẹ́kẹ́ tèmi ni omi ọba dẹ́dà lórí ọ̀dà fún mi òkú kálukọ́ ọ̀sọ̀rọ̀ tọ́lá wù tá a lọ́fẹ́ máa lékún láyé góòrò ọmọ pọ̀ sí ẹ̀kọ́ sẹ́gbẹ̀kẹ̀ báyìí tá a fẹ́ máa lékún lẹ́sì ìkànlẹ́sìmù ìkànlẹ́ ìyọ̀dáwọ̀ kò kálukọ́ ẹ̀rọ ìkànlẹ́ mú ọ jẹmáà ayé tí wò torí ẹ̀dá wa ẹ̀bí ìwò díkùnrin torí ẹ̀dá wa fẹ́ kójọ kò sọ́rọ̀ lọ́tọ́lọ́ bàbá àti ọmọ lápẹẹrẹ mo kẹ̀sọ́kù náà mo wá ronú wípé ọ̀rọ̀ ilé ayé ìṣèrí báyìí bá mm-hmm. ronú bí ọ̀rọ̀ owó owó wọ́n bá ń pẹ́ owó owó fún bí owó àtẹ́bì gan ilé gbé kalẹ̀ bàbá àtọwọ́ bá ń tẹ́rì àjò lọ́lọ́wọ́lọ́wọ́ lọ mm. pẹ́ tókàn gbóhùn kẹrì Gbogbo bàbá àtọ́bẹ̀ fún ní ooo, ẹgbẹ́jì ọ̀rẹ́ iye tẹ́tẹ̀mọ̀ rí ooo, nígbàtà ẹ̀bẹ̀ irin tí òpó náà mẹ́ta, ẹ̀ẹ́kẹ̀ẹ́ ah. ìpọ̀ owó ni èyí lẹ ní bàbá náà gbígbọ́ wọn orúkọ wọn àwọn ìgbẹ́jẹ̀ náà lọ́wọ́ bí ó bá tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ní wọ́n rọ̀ ní ògbọ́rọ̀ kejì ògbọ́rọ̀ kẹta ta bí ó bá kan owó ọ̀là àpótò àbẹ́jì wọ́n máa kó okun àpò wọ́n kó okun tírélà kan lò wọ́n kó tírélà kejì wọ́n lọ sí tírélà ọgọ́rùn-ún owó nìkan rẹ̀ ṣe àjókù bàbá àtọmọ àpàlẹ́rìn àkọ̀bẹ̀yẹ̀ náà ọmọdé rẹ̀ yìí náà rẹ̀ owó ọjọ́ ilẹ̀ ti rí àlọ̀dáká ìgbẹ́jẹ́jì ọ̀nà ẹ̀kẹ́kẹ́ Wà náà èé tọ́jú àwọn àbúrò mi, ní mo ní rọ́wà láàrin ọ̀run, ọ̀run, ọ̀run, ọ̀run ní ẹran wọn. Bẹ́ẹ̀ rà wò lẹ́nu. Jẹ̀lìlì, kí olóòṣe? Jẹ̀lìlì àti kí olóòṣe? Èyí àdéhùn. Wọ́n ti sẹ́dì ìbí yìí ìsàdéhùn fún yìí. Ìsẹ̀yìn yìí sẹ́yìn. Ọlọ́run tó ń dibí kọ́rin ìmọ̀ sáré fún. Ah, àwọn àbúrò yọ gbàdùn. Ìwà àkọ́kọ́ kọmọdájí lálọ́kọ̀ yìí. Ó kọ ilé ń kọ sí. Ẹ̀sẹ̀ lọ́tọ̀ báyìí, ẹ̀dá gbogbo olóòlùwà bàbá lọ ọ̀run. Bàbá ní sọ ti fún ẹ̀, olówó ti fún ẹ̀, bẹ́ẹ̀ ti gbọ́ mi yé. Lẹ́yìn, ó ní ẹ̀yìn náà. Sọ̀rọ̀ pé wọ̀ làkọ́ bí mi. Ó ní bẹ́ẹ̀ ni obìnrin mẹ́ta mo sì lò àmọ́ ah, tọ́jú ìyá rẹ̀ torí ìbúyé mo ti róró ah. Ah, ìyá ìwọ́n mẹ́ gbàdúrà wọ́n gbàdúrà nítorí pé igbó rẹ̀ ilẹ́jọ́ ìrìn àjò owó ti wáyìí nígbó bàbá rọ́ọ̀mọ́ ọ̀run tí a mọ́ wá sọ wípé àánú ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ o bàbá rẹ̀ ọmọ rẹ̀ ẹ ń bá ní wọ́n fi ní pọ̀ ìtẹ̀ láàrẹ̀ méjì láàrin oṣù mẹ́fà òní ó ìbọn mọ́ mọ́sálásí alùwà lórí ìmáàmù kí yẹ́ gbogbo wa ní àlájọ tó kọkalẹ̀ tí wọ́n bá yẹ fi táyé kún àwọn ìròyìn sáré ọmọ ìlú ti mọ́mù àti tó yìí mọ́rẹ́ ìjọ pẹ̀ ìmọ́mù Jọ̀máà àtẹ́lùlà ìpọ̀lọ́gbọ́ tó wọ́n á gbọ́kà wá yìí. Òde o, òde o. Ó ní ní ìmáàmù kí ló lọ́kọ̀wé èèyàn. Wọ́n pọ́pọ̀ lápẹjá wájú mọ́tálásí ìrúdàmù. Wọ́n ọmọ bí wọ́n máa yàtì àkàkà yìí. Bẹ́ẹ̀ wò rọ pé, ah, olú ilé ìwọ̀n lọ́ọ̀. Ìwọ̀n lọ́ọ̀. Ìyá kan ní àbúté wọ́n yìí. Bẹ́ẹ̀ láyé rẹ̀, bó ti

wàhálà àti ìfòrò ló kúrayé jùmọ́ ìsáàbà pàlẹ̀ ẹwọ olúwa àtọ́lòsì àtọ́lówó àjọ òwúrí olòsì rù nípa pé wọ́n tí ó jẹ́ kí olówó rù ó ti rí tán ọ̀kan tẹ̀rọ ọ̀balẹ̀ nítorí pé wọ́n tẹ̀sí gẹ̀ẹ́ níbi tí ọ̀bá ti tẹ́sí ẹ̀ẹ̀mì bá bọ̀kàn balẹ̀ ọlọ́run ọba bẹ̀ ẹwọ tẹ́yìn bàbá wọ́n láti mọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ wà láọ̀rọ̀ àwọn ẹni ọlọ́ni nítorí wípé ìfẹ́ bẹ́ ń jọ wọ́n sì fẹ́ lára fọ́bàlà kejì bọ́ọ̀lẹ̀ tó bá jẹ́ elébìrúkúrú lọ́gbọ́kù kọ̀tẹ́ nílẹ̀ òrèsì yóò tilẹ̀kùn àkọ́kọ́ yóò ti kejì yóò ti kẹta yóò sì tó fẹ́rì ọ̀lẹ́ bí irúkúrú léwúrẹ̀ rẹ̀ jẹ́gẹ́ yóò ní ìsìn kò bí kẹ̀kẹ́ ìyọ ọmọ tó sì yẹ́ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọ kí ló fà á nígbà tí ò ti ẹ́fì pẹ̀lú ọ jẹ́mà owó làwọn èèyàn wà lọ́pẹ́ta sí o ọmọ bá wà rí tí a bá ń gbọ́n kálukú bá ẹkú ni àyè ọlọ́dún ọba ìbá tẹ́lọ́wọ̀n kí wọ́n ra jẹ̀dì bí ìyàdí ìsọ̀wọ́ pọ̀ wọ́n bá ti ra jẹ̀dì bí ìbọ̀wẹ̀ ìgbọ́ gbàtún àtọ́mà ìyàbẹ̀ price tó gbàtún ah. àdúgbò gọ́ọ̀gbọ̀n ayé bá tẹ́lọ́wọ̀n ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́mọlọ́wà jẹ̀máà kò sí dáwọn ọmọ ìbá sí ọbẹ̀ tẹ́yọ̀ bá gbọ́rọ̀ ẹ̀wọ́ àsìkò àwẹ̀ ìdẹ̀yọ́ ọ̀họ̀ ilé ìrìnjá ìlàwẹ̀ òkúta o ẹjẹ́ ká bẹ̀rẹ̀ láti fẹ́ sọ pé ẹjẹ́ àwẹ̀ tó mẹ́wàá láti pé àfá kankan yí pọ̀ fún ìgbàgbàfúrà ìgbàlọ́ pí ah, àríyẹ̀ ni owó kò ní owó tẹ́ ẹ̀sìn wọ́n mọ́ ìlò ìdí ọmọ tó fi ọ pé òbí jẹ́ di ọmọ tí ò kòrò ọ̀pá lórí ọlọ́bìnrin wà mọ́ ìlò tí ọmọ kọ́kọ́ òbí rẹ̀ ní ìṣúná wà láì ló jẹun tó fi ọ lẹ́yìn rẹ̀ ó di ọmọ tó tún wà tó wọ̀n bá sí ìkan kò ní í jẹ́ Subhanallah. Subhanallah. A'anakumullah. A'anakumullah kí ìtumọ̀ rẹ̀ èyí táwọn àpẹẹrẹ ọjọ́ lọ́wọ́ bá kọ́lé alájà mẹ́ta fún ààrẹ ìyá ti wà ní eighty five years ìyàrá ìyàwó wà alájà kẹta kẹta twenty five àtàfẹ́fẹ́ tó ní ìgbìmọ̀ yé sí lẹ́gbọ́n ní à òtútù bọ́ gbóyà ẹ̀jẹ̀ wọ́n àdà àmájò lọ́tọ̀ wọ́n sábà lọ́tọ̀ náà ah òkè náà pọ̀ náà pọ̀ ìṣòro kalẹ̀ lọ́jà wọn kalẹ̀ kí lè jẹ à ah, wọ́n ní bí sábìsì láti lọ mẹ́ra jẹ́ fún ọjà fertilizer redmi ló jẹ wọn wọ́n jẹ pizza láàárọ̀ ṣàwármà mm-hmm. lọ́sàn ah. wọ́n wà bí wọ́n sì ń jẹ ìkọ̀ọ̀kan náà ni wọ́n máa mú sẹ́jọ̀ mẹ́ta-mẹ́ta ṣe ìgbà mí bẹ a máa bá wọn tí ó jẹ ọmọ ní ìgbà mí bẹ a máa bá wọn lúwọ̀ sí náà àti mìrìndà àwọn náà ti wà láàpọ̀ ṣe wọ́n ti wà láàpọ̀ lẹ́lẹ́yìn ó pàtí ó yẹ ṣúgbà àtọ̀mọ̀wò ṣúgbà tí wọ́n tún ẹkù tọ́bá yẹ wá o àwọn nǹkan tí ọ̀pọ̀ máa jẹ ìyí tẹ̀lẹ̀ báyìí kọ́ wá nìgbè lórí fèrè àkọ́ ẹ̀rí ẹ̀kẹ́rí kan gbogbo ìlú ìkẹ́rí kan lọ́pàá ti ṣokùnkùn ní ọ̀ ẹja gbígbẹ̀ ẹ̀ẹ́sì lọ́ọ́ ẹ̀rọ jẹ wọ́n jẹ àmùlà fúnfún mọ́. Oh. Búrú náà wọ́n mẹ́jẹ mọ́. Àmùlà ọ̀gẹ̀dẹ̀ náà lẹ́yìn jẹ́ kọ́kọ́ fi kòrò wọ́n mẹ́jẹ mọ́. Ọ̀gẹ̀dẹ̀ tuntun lẹ́yìn yẹ́yẹ rẹ̀. Ẹ wà á blẹ́ndì tó bá ti yọ jáde bí ìgbà tí èèyàn ti òbí ilé wà á bá wọn rò dàrẹ́tì tí òkú gbogbo rò. Ilé ẹtí sọ̀rọ̀ rẹ̀ báyà. Ṣé ó ti ẹ̀ torí tó jẹ́ dẹ́fà wa wọ́n mọ̀ sí pé lọ́jà yára lọ́ra ọlọ́ra àtànú. tàná ọkọ̀ ọlọ́jà mílíọ̀n jẹ́bà pé lọ́jà. ẹlẹ́kùnrin adé ìlú ọkọ̀. ọ̀rọ̀ jẹ́bà nínú mọ́tò jẹ́bà lára ọkọ̀ fún wa o. ó ń kéèké ilẹ̀ tí lọ lórí ọmọ ní o búrẹ́dì èyí lọ àìlẹ́ oòrùn ọ̀rọ̀ ọmọ lọ sí ẹnu ọ̀rọ̀ jẹ́ wọ́n ẹwà wọ́n

ogún láti bóde ọkọ̀ ìwọ̀n 500,000 náírà ni àwọn ènìyàn ọmọ ní bí sùúrù tí orí ìdáǹkọ́ yọ kò padà wọ́n lọ́wọ́ èèyàn olè pẹ̀lẹ́ ẹ̀kẹ́ náà kéèyàn ti sọ pé kéèmọ̀ lọ́dẹ̀ àìsẹ̀ rẹ̀ yóò máa máa ní ẹni ayé náà múra ẹ̀ báyìí nígbà tí èèyàn sọ kókó wò lówó láàárọ̀ kó wọ́n lọ́sẹ̀. ayé nù ayé ó ń kálukú wa ń wá tí wọn dá wa fún gbogbo wa. tó jẹ́ pé bọ́lọ̀ ń pàṣẹ kí bí kan tí nǹkan ni ó òkú tó kọ́ sí ẹ̀rẹ́ ìjọba àwọn o o ìfẹ́ tí ń jẹ owó yẹn ẹ̀wọ́ ẹ̀yìn kiri ẹ̀yìn ìyá àwọn àwọn adídá tó ọ̀fẹ́ sọ ọ̀kan pàwọn ìwọ́n fẹ́ kí ẹ̀dọ́ ẹ̀rọ yìí wọ́n fẹ́ kí wọ́n yá tí ẹ̀rọ wọn ó ní ẹ̀yìn ni a ti orí ti apá àwọn ìyá bú wa èyí sápẹ́ ẹran a ti ìfún jẹ́ ẹ̀dọ̀ àwọn ìjọba àwẹ́jẹ̀wẹ́jẹ̀ nígbà tí ó wà fọ́jú ẹ̀pọ̀ pé àpàdìyà tó bí ó dí aró gba aṣún rẹ̀bàlẹ̀ ìgbà ọ̀pọ̀ tó ọdẹ̀ rẹ̀bàlẹ̀ ọlọ́pùpù Òtẹ̀lẹ̀ yìí o. Àìlẹ́sí ẹwọ́n tàà sọ̀rọ̀ ìyá.

Ah, ah, Ìwọ tó ọmọ sọ fọ́mọ kọ́lọ owó wa gẹ́rẹ́, yọ́ wà wájú mọ̀ olóyìn ààbẹ̀ tí ó dídá ní kòrò ìjọba. Aláàdúgbọ́, orékè, ẹlẹ́pàá, ó tàbí àjí, ẹlẹ́ ìfẹ́ náà ṣà, ọlá

nílẹ̀ Yorùbá ìyá rẹ̀ ní sí ọ. ẹ̀sìn náà tí a gbọ́yé iṣẹ́ mi lẹ̀rẹ̀ táàmà ẹwọ bá ṣe jáde hmm, hmm. ọ̀sẹ̀ bí sókè fọ́mà kò sí o hmm. gbogbo fọ́másì ẹ̀nà tọ́bá lọ klọ́bù ọ̀nà ojú ni ọ̀nà pàtí ni gbogbo abúrú bá bá ní ẹbí àwọn èèyàn tó pè lájẹ̀ nígbà wà sí wọ́n tó mélòó tó ti 35 tanzania ìwọ́n náà tọ́wọ́ lórí báyìí ìgbọ́n tó wá lọ bí ẹ̀kì pẹ̀lú mélòó ló kú bọ́ ìyàwó òtún bá rùn lọ́nú kò bá rùn lórí àjẹ́wò tàbí tó ní mo ní ọwà ní ọjọ́ rẹ̀ báwọn kó wá dáhùn tàbí pàwọn tàbí pàjẹ́ tó ń ta fún wọn tí ẹ̀. tọ́wọ́ sí ẹ̀ jájẹ̀ tó tọ́ pẹ̀pẹ́ ìrọ́là pàdé láìra wa o ìsọ́lẹ́nu fún tàbí wa tó tọ́jẹ́ wípé a ti dá ìpayà òdì tẹ́yìn ara wa àwọn ń bára wá lò nínú ọ̀dọ̀ ọlọ́gbọ̀n ọ̀dọ̀ ọlọ́gbọ̀n ló fi alẹ̀ ló ti sún òrí amó jọba ẹ̀sìn rẹ̀ ẹ̀wọ̀ bá ti bàbára yé ọmọ máa lọ sùkúù ó ní kọ́lọ̀ sọ́ọ̀tù tí ọwọ́ ìlú bá tàbí ti lé ìlọ́pọ̀ láti kẹrọ ọ̀pọ̀ lọ́ṣìbàgì ó tó wà ní ọgbọ́n bá tó mẹ́bẹ̀ tó lọ́rọ̀ bẹ́ẹ̀ pàtàkì bẹ́ẹ̀ mọ́ fún gbogbo fún ní tó bá yẹlẹ́ yóò wá mú ìjì báyìí bàbá wà á pàjẹ́ ṣe kí wọ́n sì nẹ̀lẹ́gbà jésù tó àjẹ́ ọlọ́ọ̀kọ́ ayé lọ́ọ̀kọ́ ayé bẹ́ẹ̀ ló máa torí eré lágbọ́rún ààbò. Aṣọ ọ̀tọ̀tọ̀ bọ́rẹ̀ láàrọ̀. Ṣẹ̀gbẹ́ àwọn àpá àpọ́mọ́ tí ó rọ́lẹ̀ àwọn ní ọmọ ti ọ̀fẹ́kì ọmọ ń jòrò sí wọn. Tàbọ́ ma sí dì, ló ma sí bọ́ọ̀kù. Ọwọ́ ń lọ ní ẹjọ́ rọ̀lẹ̀. Kò bọ́ bàtà. Aṣọ bọ́ọ̀lù tó wà. Kò sí yá. Kò sí yá. Kò sí yá. Àfáà ló sábà bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìjọba ní wọ́n kọ́ ọmọ kọ́mà pàlá màmá rẹ̀ ó sì wá jà ní ṣe tó ṣe ní àbábùí ẹbọ́ sí ẹbọ́ ta ẹ̀yìn mọ́ àbá àbábùí àti ẹbọ́ sí ẹbọ́ ta kíákíá Ní ìpọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kẹta jẹ́ ìkẹ́kẹ́kẹ́ ìbọ́sì ìta. Ṣẹ̀bà jẹ́ ọ̀rọ̀ ìwà báyìmọ́sì ní o, ní ìdáhùn yìí, Ìyà kí lọ́wọ́ tó báyìí rẹ̀ ní mẹ́lẹ́ báyìí. Kí lọ́wọ́ bí ọkọ̀ ọmọ ń káìdà tẹ́ ẹ̀fọ́mọ̀ mi káìdà. Káìdà, fàdáràn sí Ìyá ilé wà tó kú náà máa rẹ̀ fún Gbogbo o. ẹ̀sìnú, ọ̀rọ̀ ẹ̀sìnú, ọmọ ìsí ọ̀rọ̀ tí ń tẹ́rẹ́ ń bẹ́ fíìdì. ó sì wọ́n mẹ́rin àbáyẹ òkúrọ̀ pé o wà bàbá àfà ẹ̀rọ mú ọmọ yí o ọmọ yí gbọ́mọ́ o wọ́n ti kàpàtì lé fún àrùn tàà gbẹ́sí òyí rẹ̀ òyé o òyé o jamaa tó bá jẹ́ tàà gbẹ́sí òyé mọ́sálásí wà láti mọ̀ ẹ̀wọ́n dájú ìdẹ́ sókù ẹ̀wọ́n mi lọ bó ṣe rí mhm. tí wọ́n ẹwọ ọlọ́sọ́rọ̀ rẹ̀ jẹ́ yóò gbé yóò gbé lọ́kọ́lé lọ́kọ́lé yóò mójútó yóò mójútó gẹ̀ jẹmá kí a bá yíò mùsùlùmí ta lórí òkú láwọn ìbáwọn àfáàrí nígbà àwọn owó bí ìbáwọn ẹlẹ́ àdá ilé àní torí kí ni tí wọ́n jẹ́ lẹ́sìn jẹmá ọwọ́ ta fi mú ẹ̀sìn

gbogbo ẹ̀tí sóògbò ló wa ẹ̀tí bọ́ ìwúlé ọ̀pọ̀ ẹjọ́ lòkè o lòkè o tí ó gbogbo tí ó pọ̀lọ́pọ̀ gbà bá wọn ṣe ó ayé àwọn báwọn àwọn bá gbàtà irú ilé tẹ́kí máa ń ṣe ọkọ̀ nǹkan òjẹ̀lọ́ ọkọ̀ ààrẹ irú ọkọ̀ tí wọ́n bá ní ipò lẹ́ẹ̀rẹ̀ mọ́tò tó bá bá ní tó ní ọ̀ irú أنتم تدرسوا ما فعل دينك ترضى أنتم تدرسوا وإن ثوبك مغسول من الجنس وإن ثوبك مغسول من الجنس وإن ثوبك مغسول من الدنس ترجو جاء تسلك مسالكها ترجو النجاة ولم تسلك مسالكها إن السكينة تمشي على اليبس إن السفينة لا تمشي على اليم إن السفينة لا تمشي على اليم iná tàbí iná tàdá ẹ̀mù sí aláyé rúpẹ́. Àfọ́ yí máa bá lù bí níkà, kí ẹ̀lú ní ọlọ́ọ̀kà tẹ́lọ, àtúndá sí sàúrù. Wọ́n ti jẹ́ pé ọ̀sìn ọlọ́run inú ló kàlùkù ọmọ àpòlẹ́rẹ̀. Mẹ́ta lù bí níkà tẹ́lọ. Àtúndá sí sàúrù. Kí ẹ̀lú ní ìbákìrò lójú yí, fún ayé àmọ̀ ọ̀sọ̀ ìtọ́rọ̀ ìṣòwò n'ụlọ wílé. ló sí ní kàtàrùtọ̀, àtúndá ní ìtàrù. Àwọn ìtàgbà lóyìí tó bá tí nípa ẹgbẹ́ ìgbàlọ́ pé ìmáàrù tí wọ́n dúró sùn. Ìmáàrù ọ̀bá ló Báàlù sí ní kàtàrù tó àtúndárí ní ìtàrù. Kí lẹ́ṣù ọlọ́run ti fi ọ́ tó ń jẹ́ pé lówó ọ̀gọ́ ọmọ ọkùnrin rẹ̀? Wọ́n yìí náà ta òǹkà kàmọ́gùn fún lúmi náà tàná sí. Oṣù lọ sí àbọ́wà lábọ̀ nígbà ìjọba àti kejì àpùrù. Nígbà bàbí bàbí orí èmi. Sọ́rọ̀ ọkùnrin ọ̀mẹ́ni. Sọ́rọ̀ ọkùnrin ọ̀mẹ́ni. Ìkàtàrúdọ̀ àrùdárí sí ìsàrùn. Kí lẹ́sì ọlọ́run ti ṣọ́ tó gẹ́gẹ́ ló wù ọ̀pọ̀ máa kò mẹ́rẹ̀. وإذا ثوبك مبصول من الأنفس وإذا ثوبك مبصول من الأنفس eh, Kékeré bẹ́ẹ̀ òsílẹ̀ wà lára sọ̀rẹ́ pọ̀ wọ́n, ẹlò rí ọ̀wà yìí kí ìjẹ́ pàdà ẹwà yìí orí pàdé ọmọ ìjẹ́ lọ fọ́mọ̀ ẹ̀rọ. Wọ́n yìí náà

òkú ojú ọ̀nà tí ó pẹ́lá yóò bẹ̀ ìdáàbò lọ́la wọ́n ti náà tó àti ìbàjẹ́ ka ìwé àti ilé ẹ̀ka ní àti ẹ̀jẹ̀ fún ma rẹ̀ lọ. kí mẹ́ta káàkì jọ́jẹ́ wọ́n jẹ́ kò ní kọ́nà ohun tí wà pé ìlọ́lá ìbàdà ẹ̀rọ ìjọ́ ẹ̀jẹ́ àtàwà náà lókí náà sáà ní kàrà rí ojú ọ̀nà ọ̀la tí ń jọ gẹ́gẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sápò fòlì tẹ̀lá ìláyé. Ìnáta tẹ́bí ìnẹ́tẹ̀lá Iná sábí ìlànà àtẹ̀ òṣìṣẹ́ àláyé mẹ́fẹ́. Àpá àyíwọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ yìí súnmọ́ mi, ìjọ ọlọ́pọ̀ ojú omi pẹ̀lú ìrìnlò yẹ́pẹ̀.

bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹni lọ pàdé ọlọ́run tí ò múra ní ló ti pàdé ọlọ́run jẹmọ́ ọgbọ́n wọn wá ń lọ odori lọ èyí wà sáré kankan mẹ́rin lára tọ́nà kò ní ẹ̀dá wa ọ̀nà bá wà nílẹ̀ ní ìbàdà ẹlẹ́ẹ̀kejì lè máa ń bá ti là ká dọ́lọ̀ lọ jẹmọ́ ẹ̀dọ́ ṣé gbogbo àwa tí à ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ wa lè ẹ̀yìn òbí wa àníyàn yí dáa ní o àníyàn yí ní o bí a ṣe tó wà nílẹ̀ Yorùbá ọlọ́pọ̀jẹ́ pè sí alẹ́ mi o ṣe àgbọn jẹ́ rúgbọ́n ọmọ ọmọ òjò yóò ti kọ́wé èèyàn máa rẹ̀ ìkí ọlọ́run ìgbọ́rọ̀ kúrò lọ́dọ̀ ọlọ́run ìkí ọlọ́run lè jò ìrẹ́ kúrò lọ́dọ̀ ọlọ́run ìrẹ́ kúrò lọ́dọ̀ ọlọ́run ìrẹ́ kúrò lọ́dọ̀ onígbà tó kéré ní ọwọ́ wọ́n tó ọmọ àgbàlagbà ọlọ́ adágbà alùkúnmọ́lá àti àgbà tó báyìí alùkúnmọ́lá inú odó láti máa ro kàtà jẹ wọ́n wà ní kọmọ ọmọ jókò sí odó tí wọ́n gbọ́dọ̀ òkè ìwọ́n tó bẹ̀ wọ́n tẹ̀ sí orun kẹtọ́gbọ́ wájẹ wọ́n bà ní à tọ́ bẹ̀rẹ̀ sí láàrín gbogbo tí wọ́n máa sọ fún wa tí wọ́n fi ń tẹ́rù bá wà ní tí èso lọ́nà lábápa nǹkan gbọ́. Bẹ́ẹ̀ sì ni ìdọ́lọ́mà, déèyàn bẹ́ẹ̀ ìdàpàpọ̀ tó lọ́lọ́mà, ààyè ọ wà mẹ́, ààyè. Nítorí kébé, torí pé wọ́n bá ti pẹ́ lọ sí ìjàwọ́ gẹ́gbọ̀ ọ̀fẹ́ wọn, ti fáyé fáyé náà parẹ́ padà ẹgbẹ́ pẹ̀sílẹ̀ ní ọ̀sán jẹ́ ọ̀dọ̀ ọlọ́pàá ọ̀dá ìsàmà nígbà ọ̀dọ́ ọ̀dọ́ ọlọ́pàá tẹ́ta àti wá sí fún ní kankan wá o lẹ́yìn ọ̀dọ́ kú ọ̀dọ́ ọlọ́pàá lẹ́yìn ọ̀dọ́ lókù lẹ́yìn ọ̀sáré ọ̀dọ́ ní mẹ́jì ọ̀dọ́ òbúrú lórí lọ́gbú lórí lọ́gbú àjẹ́lẹ́jẹ̀ ìyá mi ní ọwọ́ sí ọmọ wọ́n fojú ẹ̀rí ọwọ́ gbogbo ọ̀sán láti mẹ́jọ ẹ̀ẹ́kẹ́ ni wọ́n fojú ẹ̀rí ìjẹba ló fojú ẹ̀rí Ìjọba sọ̀rọ̀ ọdún yìí, kí wọ́n sọ̀rọ̀ ọdún yìí,

wọ́n ní òrùn mẹ́bí ẹ tí ọkọ̀ àtàwọn ìṣẹ́ omi tẹ́jọ ẹ̀bùn kọjá ẹnu ẹ̀ àti wáyé náà yé ti láàárín Yorùbá ní sọ ẹwọ́n gbogbo Yorùbá tó bá ọ̀rọ̀ tàbí ìdìmí ẹwọ́n àwọn ọ̀rọ̀ ńlá tí máa jẹ́ bí èèyàn balẹ̀ àfọlọ́pù ah! ẹwọ́n kéèyàn bá làgé kéèyàn òfin ẹ̀dí tó bá wà nípa wọ́n tún síwájú wọ́n tún ní àkèǹdè bàbá àdó Àbú ara ń parí ẹ̀dá Àbú, Àbú, mo ti lọ bí ìjọdún àjọ ní wọ́n tó àwọn àbálàbà mọ́ lọ pòwé tí ìmọ̀ parí rẹ̀ ẹ̀kọ́ sí. A ní ẹgbọ́n tó ọkùnrin, wọ́n rí nínú ọ̀kàrí pẹ̀lú. Ìlú rẹ̀ ń ṣe rí lókè nínú àjọ ìgbésẹ̀ pàtàkì bá yọ. A kè jù bábà àjọ. Wọ́n ní kò ó. Wọ́n ní kò ó. Bàbá tí ó ní ìlàwó ìtì lórí ìfẹ́ tí wọ́n bá tọ́lọ́ òkú mi o. Bàbá àwọn ọmọdé nílà. Ẹgbẹ́ ti fi ìlà kámẹ́rà sí pé yìí.

ojú kan náà ọlọ́ àtàrù bí ẹ̀dùn náà ah. o. Kí ló dé bàbá? Kò ní yé pé bóò láṣẹ kó yọ lọ́dọ̀ ẹ̀ tí ń sọ fún wípé alówó mẹ́jàyé A tún bá wọn lọ́kẹ́jì, ó ní ẹ̀fẹ̀ tọ̀jáyé, ayé ìlópin. Mo ní bàbá tó tọ́, ní kọ́ọ̀tù ààrẹ wọn bàbá pọ́mọ́dọ́láṣí àáwọ̀ ọ̀nà kí a rẹ̀ fẹ́ka mú ọlọ́jọ́ ọlọ́dàbọ̀ káàdọ́lọ́mọ̀ káàdọ́lọ́mọ̀ tó ṣe káàdọ̀ ọ̀tọ̀ ní táwọn èèyàn mọ́ lọ́n sí wọ́n mọ́ lọ́n sí wípé ọ̀káájò mhm. ọlọ́ọ̀kọ́ bí yóò rí ọ̀káájò jẹ́mọ́ gbogbo ògùn táwọn èèyàn ti láti ìlú yìí ẹn tó mú ògùn tọ̀ dé èmi lójú lẹ́jí òkú. ẹ̀jí òkú ẹni tí òkú ni. mo ní kí ló tí bàbá yóò fi kú bàbá mi kan bẹ̀ ọlọ́run tí mo sọ́nà báyìí wọ́n wá ń sọ fún mi pé bàbá tó bí àwọn nígbà tí wọ́n pé wọ́n twenty wọ́n wá pé àwọn tó lágbájá wáyé tí ní ìkúnmọ́ ẹgbẹ́ fún wọn nígbà bí ẹ̀kù kí ní ọ̀dọ́ pàwọ́ egun àwọn ilé ti máa ní ìdí wọ́n lè kù wọ́n nígbà tẹ̀ká lọ sọ́wọ́n bá ní bàbá àti ikọ́ àti ọ̀nà ilé ti kú wọn oṣù wa ìṣọ̀ bá wọ́n nígbà rí tẹ̀ pé ọmọ òbò lọ́wọ́ yìí àwọn tó ẹ̀kẹ́ ẹ̀

tí a bá lẹ́yìn lóògùn bó ṣe Ọmọ ó ní ọ̀dọ̀ mo ti ní ayé mi nígbà fi kọ ilẹ́kọ̀ọ́ wọ́n nígbà tí àwọn àrọ́dọ̀ iná gbogbo gẹ́gẹ́ pé gbogbo àwọn ọ̀rẹ́ àwọn iṣẹ́ àwọn ẹ̀dẹ̀ ìjọ pàdé ìjọ́lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́lẹ̀ ó lè báyìí jẹ́ ìbálòbá àwọn àrùn ọ̀dùnmọ́ rẹ̀ bàbá ìjápò bàbá ẹ̀fọ́ yìí ló ti ìpínlẹ̀ gbọ́ ọ̀dùnmọ́ bàbá ẹ̀fọ́ lólówó bàbá ẹ̀jẹ̀ kẹ́mi náà fọ̀fọ̀ wáyé ẹ̀jẹ̀ kẹ́mi ìlú ọ̀fọ̀ bàbá ní wọ́n lè ṣe sùúrù rẹ̀ àmọ́ ogun bí nǹkan tẹ́lẹ̀ mọ́tọ̀ kájú ṣò ó lè hàn àfúrọ́hàn mo lè ṣe ìpọ̀ mílíọ̀nù ṣò wọ́n tọ́ bá ti rìn láti inú tàrà àtọ́ bá ti ń fọ̀ ọmọ ọ̀pọ̀ ọdún bá ní irú bá jẹ́ bí máa ń gbé epo jọ tí wọ́n fẹ́ lù tó lẹ́yìn bàbá wa ní wípé oúnjẹ jí mọ̀ bàtẹ̀ ní jẹ́ ọmọ àti ìwá sọ ọgbọ̀n wípé ẹ̀pọ̀ sí bẹnu gẹ́ẹ̀kì a rí ẹgbẹ́ ìjọba rí ẹgbẹ́ ìbí ìgbádẹ̀ bí pé kò tó ẹ̀kẹ́ sọ fún àwọn òun bàbá àbẹ́ ìkẹ́ sọ fún àlá wọ́n ní inú ló bá sọfẹ̀ jù ìní ọ tí bá ti rán jù tán inú bá yóò máa tàbí wọ́n ní jọba wá hàn tó bá pé tán kọ́ wá gbàǹtí ọmọ ọ̀pá owó kọ̀ ló fọ́ ọmọ Táàbà wá sí tẹ́jọ ó jẹ́ o, ilé tó bá ti dá oró láti ìfẹ́ o. Ó sì wà ohun ọmọ lọ́bì, ọmọ pàkínì, mo ní bá ti pẹ́ ìṣẹ̀kú ìmẹ́ta, ọmọ tó bọ́nú omi ìtàdá ọmọ fi rárá. Wọ́n sọ bá wọn náà bá bẹ̀ ìṣòro kìíní. Oṣù kìíní lọ, jẹ́ àtàrí ọ̀gbìn. Bàbá wáyé àlàbàkẹ́ láti tó lọ́dún rẹ̀, ìṣàtọ̀ fọ́nà ìyàgbé, ọ̀gá ẹgbẹ́ ìbánu kẹta, àwọn ọ̀dá tọ́gbọ́ fílà tọ́gbọ́ ẹ̀wù tọ́gbọ́ gàrúrà tọ́gbọ́ sùkùlù lọ́wọ́ àwọ̀ ọ̀lọ́dún lọ́wọ́ àjọpọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀fẹ́ jẹ́ pàkíyàn tọ́gbà tí tó ti máa wọ́n mọ̀ sọ́wọ́ táwọn ọ̀gára wọ́n mọ̀ fún wọn láti lóhùn kọ́kọ́ ó lè ó lè ó lè ó lè ó lè ó lè ó sì àjẹ́ kó ní ọmọ fún ọ̀sán ìjọ ní ọba bẹ̀rù fẹ́ káàkù máa fẹ́ tọ́bá rí ìwẹ̀lẹ́ ìrọ̀ ọmọ àtọ̀ náà bẹ̀bọ̀ ní wọ́n wà lóòkù ní wọ́n kára dúró tẹ́gbẹ̀kẹ̀rẹ̀ bí ìjọba fọ́ bí ẹnu wíńdò tó wó kúkú ilé ìlú ilẹ̀ àgbàjá tàbí àlọ́wọ́ sí àbí ìpò òdìdé mọ́ ilẹ̀ ti bá tàbí àbúkọ́ ti pọ̀lẹ̀ ìgbé lọ kí ni ìlú ọ̀pọ̀ mọ̀ káwọn parí yòókù bí ẹ̀ṣẹ̀ kò mẹ́nu kò pé ìṣẹ̀lú mẹ́wàá

tí wọ́n sáré kọ gbọ́dọ̀ fún wọn sáré kan ọ̀bà ní orí ní òwò ọmọ ìlú àdùn wọ́n dà sọ bọ̀lá ọ̀dọ̀ sí wọ́n sáré ìjọ kẹta lórí ti tara wọn sílẹ̀ ìjọ kọ́ bẹ́ẹ̀ ní pé lẹ́nu kan fò ráhùn wọ́n ní ẹni à ààlè tí wọ́n tó bá ti wá o káwò tó wà wá gúnmọ̀ àlàságbé ń pò wọ́n náà wá bọ́m nílò àwa sí ọ̀gbàrí àwa sọ́kú sọ́dọ̀ lọ èèwọ̀ lọ ṣe bọ́bọ̀ kẹlò nílẹ̀ tó wọ́n jẹ́ pọ́nà tí èèyàn lè gbàrí kẹrẹ lọ́nà tí wọ́n sẹ́yìn náà èyí sọ̀rọ̀ kẹrẹ tó lọ. ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ kọ́ wẹ̀ pàkẹ́dà ọ̀dà mọ̀ wá padà sọ̀rọ̀ rẹ̀ bọ́ sálọ wọn padà ó mọ̀ dàbí lọ ní tí wọ́n fẹ́lẹ́ yọ ọ̀pọ̀ mélòó ni tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ rẹ̀ tó ní. wọ́n ti kí làwọn ọkọ̀ bẹ́ẹ̀ sì báwọn ọ̀rọ̀ àyè àkọ́kọ́ ọdún làwọn àwọn ọkọ̀ ní àkọ́kọ́ ọdún làwọn kọ́ àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ ọdún làwọn kọ́ mọ́ká àkọ́kọ́ tẹ̀ kọ́kọ́ lọ kó tí ẹ̀wọ́ lọ ti láyé pátá lẹ́jọ́ ọdún àlékún tó ní ṣe báwọn ó pẹ̀lú ìbáwọn. wọ́n wá sí sọ̀rọ̀ báwọn ọ̀dọ̀ pé ẹ̀ kò lọ ní ọ̀nà lọ ní ọ̀nà àkọlọ́dọ̀ ọlọ́dàbò ayé wa gbàbí káàkiri máa rò tó sì lè darí. àmì tàwákàlì náà alárò àmì nìyí náà وجعلنا نصيرهم متواكلين وجعلنا نصيرهم متواكلين لينا لا ترى انظر يا جوان هل يختم باب والامتحان ليعلم اي نفس Yẹ̀kúrò àpánà àmàlà yìí. Ọlọ́run tó wà fẹ́ ìdá takùnlọ ọmọrọ láàrin méjì wọ́n máa dáwà wò pẹ̀lẹ́ rìn wọ́n máa dáwà pẹ̀lẹ́ fún. Àárín méjì láti máa rìn. Tánà ni mẹ́bí ẹ̀rọ ní

táwọn bá yẹ ẹnìkan láyé lẹ́nìí tí yẹ ìrora kú rẹ̀ ní agbára àwọn òní torí ẹ̀sùn wípé kéèsọ̀ ọ̀yọ́ ọlọ́run nítorí pé kò lè tó kójú àwọn kan pẹ̀lú wọ́n gbogbo ara olè ní wà. tí wọ́n bá wá fẹ́ gbà àti ẹsẹ̀ yẹn ti máa gbà. sábà gbogbo àìlú wà pa àṣírí jẹ́jẹ́ tí wọ́n bá mú pípa wá ìkùwà tí wọ́n wá da kẹrọsìn lágbókè. a lè pé kí ni wọ́n máa pàkúlé wọ́n máa pàkúlé síbẹ̀ ni máa lọ́pọ̀ ìpàkúléṣẹ̀ rẹ̀ ṣàkúlé ìlú yóò mọ̀ wálẹ̀ tí máa yẹ máa kọrẹ́ sí bàbà yóò wọ́n mú díẹ̀ díẹ̀ tí tí gbogbo pépà yóò fi rí tán táà fi lè sọ wípé kò sí ibi tí ò sí kerosene bẹ́ẹ̀ bí sílẹ̀ àwọn tí wọ́n wá fẹ́ tú wọ́n máa túbọ̀ láti sàlẹ̀ tí wọ́n bá jẹ́ bí ọrọ̀ ẹ̀sẹ̀ wọ́n first half wọ́n ti dé ìdènà wọ́n mọ̀ sípò díẹ̀ díẹ̀ títí títí tọmọ wa dé àyà mi ìwọ̀n rẹ̀ lẹ́yìn ọlọ́pọ̀ ti kì bá wa lọ gbogbo tí wọ́n ń sọ yìí bẹ́ẹ̀yàn bá ti gbogbo ọjọ́ ayé rẹ̀ kọ̀yìn sọ náà wọ́n tú ẹ̀mí rẹ̀ dé kókósẹ̀ rẹ̀ wọ́n tún dé orúkọ rẹ̀ wọ́n tún dé kọ̀ rẹ̀ wọ́n tún dé yà rẹ̀ kèèkì ìrìkú sọmọ́lọ́wọ́ dákùn bàbá ló lójú wá pẹ̀lú ìṣọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló tún lójú. هذا الذي جاب لنا ابن عمر رضي الله عنه إن الله يذكر ثبت العبد ما لم يبرجر ọlọ́ni máa gbàtúwà yìí tí ó bá sí ìdí pé ẹ̀ gbọ́gbọ́rọ̀ gbọ́gbọ́ ní kòkò ọmọ gáàsì tó ti rí ẹ̀kú ti mọ̀ ọ̀rọ̀ táàbà sí ìgbẹ́lápùlù máa ọlọ́run fún àgbà ọ̀rọ̀ àkọ́kọ́ tọ́jú méjì tí ó lè ọlọ́run fún àgbà tó bá ẹwọ́ tó máa ló bá wà ní ọ̀pọ̀lọpọ̀ fẹ́ bẹ̀sẹ̀ ẹ̀lẹ́ lónìí ìtẹ́ sọ fún ní pé ó ti tẹ́lọ́ kọjá àtàwà pẹ̀lú rẹ̀ fún ọlọ́rin tó dìmọ̀ sọ ọmọ èèyàn tó ló ti parí ẹnìkan sọ ló ní ó ní obìnrin tó kọ́kọ́ sọ́kọ̀ àkọ́kọ́ fún wọ́n ti wọ 120 ní ìbùkà sí mẹ́lọ́ òjò tààtì mẹ́lọ́n fáwọn tó lórí kún ojú wẹ́rẹ́ tààtì mẹ́lọ́n kọ́ máa láti ẹ̀mí ti wá bọ́tán yóò máa wù ojú ọmọ wù kí lọ báyìí wù ẹ̀mí lọ àwọn afẹ́ sọ tó pàtàkì sí ẹ̀mí bá kú tàbí bá bọ́ nígbà tí wọ́n gbẹ̀rù sàárè ìdíbò ní wà ìrìn àjò kan ní níbo ní máa wà ẹjẹ́ akọ́tọ̀ tí wọ́n wà lọ́dọ̀ Yorùbá kátọ́ wá sọ òkòdòrò lọ́dọ̀ Yorùbá yọ́ hmm. máa dágbé káàkiri hmm. tààlẹ̀ ló kúrò ní àti alákàlẹ̀ dáwọ́lọ́kú ilá jẹ̀ yìí wọ́n tó bílá àti sọ pé tẹ́kù kó kúrò dúkù máa níbi àkúrò náà bọ̀ tààlẹ̀ ní àkúrò wọ́n lákúrò ẹ̀mí dáàlù akẹ́kẹ́ yẹ fẹ́ wọ́n mẹ́fẹ́ fọ́tí òkè lórí ìlú ìdíjẹ yìí

kí ní yẹ jọ bí àlà àti rẹ̀rẹ̀ wọ́kàtí mi náà ni bíbọ́lá bíbọ́lá lọ palẹ̀ mímọ́ ó ní mọ̀ nípa láti mi kí ní nǹkan tó tó ọkọ̀tọ́ mọ̀ méjì ìbálà lọ́dọ̀ tí yóò bá òkú dágbére pípẹ́ mo ti fayé lẹ̀ fún ní o wọ́n sì lẹ́rìn Bóò láti fẹ́ dọ́nà ọ̀sán báyìí pẹ̀lú gbogbo àwọn tẹ́sù ti kó kúrò wà. Bóò láti fẹ́ dọ́nà ọ̀sán báyìí pẹ̀lú gbogbo àwọn tẹ́sù ti kúrò wà. Èyí tó jẹ́ ju rẹ̀ iná léré. Àwọn ilé ìtàgé ìẹwọ tó wá kàáyì. wọ́n ṣe ń tún gba ìṣúná náà fún ọ̀pọ̀lọpọ̀ ẹwọ ní ẹ̀jẹ̀ ń fi èyí fọ́rọ́ǹdì tọ́lọ nítorí ẹ̀rọ ní tó kọ́ lára kọ̀rẹ́ǹtẹ̀ ẹwọ ní tó dí rẹ̀ padà tí ẹ bá ṣe bàtí ayédáyé fóònù padà yìí kápẹ́ ń pàtó sí wà láyé à ń lo kéjẹ́ẹ̀tì àyí báyìí báyìí èpè tí àwọn èèyàn ti gbéra wọn jẹ́ lọ́rọ̀ fíìmù yìí kéjẹ́jẹ́ ìyá òmìnira ẹwà àwọn fíìmù lẹ́lẹ́ nílé

Yẹ́pọ̀nyẹ́rin ẹ́ oníṣẹ́ ló fún ẹ̀mí. Ah. Ó lò ń bọ́ nínú ìnìkan bọ́, àwọn èyí níra. Ṣé iná ní fún ọkọ? Ẹjẹ́ fún ọkọ, àwọn àwọn ní, àtú àtàkùnkẹ̀rẹ̀ àjọ wò. Ilé ẹ̀jẹ́ ìjẹ̀ fún ọmọdé ní ìgbà rárá. Jọmáà, ní ó ṣe ń bá ní sọ, ṣe ìtọ́ ipa táwọn eléré ń kó níbi kámọ́dọ̀lọ́ mà wàlá ìdílé mọ́ ẹ máa ní ẹjí alọ́dọ̀ fókù wáyé fókù ní wáyé dábà ló lẹ́gbẹ̀ẹ́ wọ́n àmọ́ olè tọ́jú bá bọ́ ogun sí lóúnjẹ ọwọ́ rẹ̀ lògùn wọ́wà okùn fáwọ́dà okùn fáwọ́dà okùn lò wáyé ọdọ̀ ọ̀rọ̀ ní àdúrà yá àdájú ẹ̀ẹ́dẹ́ tó gbé tí ó kọrẹ̀ wà ọmọ wá dẹ̀ rí àwọ́ àgbàlagbà àwádìí gbé pé wọ́n fi ṣeré ni ṣùgbọ́n ìṣọ̀pọ̀lọ̀dá náà ni pé iṣẹ́ ti ṣeré náà yìí tí ìṣẹ̀rẹ̀ náà ní ìṣẹ̀rẹ̀ ní àwọn ọmọ kéékèèké àwọn bàbá ìlú gbé báyìí ṣeré wọ́n lo kádàrà ní tó kálùkù wíkà jí ìgbèrè rẹ̀ jẹ́ Kádàrà kádàrà tàà ti ẹ̀wú ìfẹ́. Ẹ̀jẹ́ aṣọ́dá ìfìdó lórí ẹ̀mí. Ó ń ṣe ọlọ́mí kọ́dà òjẹ́ ìwé ìfẹ́ ó ju sánmà àti ilẹ̀ lọ mhm. fún fífí yíà kí lè yíwá jẹ́bẹ̀rẹ̀ yíwá sábà náà rà òṣìṣẹ́ mi àwọn olùmọ̀kọ́lọ́kọ̀ lọ́wọ́ alìkọ́lá ìyí tó kọ́kọ́ jáde gègé túbọ̀ látàtọ̀ lọ́nà ó fẹ́ fún máa kọ gègé ní ọlọ́wọ́ ọmọ jáde tẹ́lẹ̀ tó ní máa kọ kí ní máa kọ sí ìmọ̀ sí máa kọ ọ̀rọ̀ ni ó kọ̀ máa kọ̀ ọdún ọ̀nà sáà gbogbo tí ìrọ̀lọ́fẹ́ ti láyé àti sánmà àtilẹ̀ máa kọ́ kí ìlú ọgbà ìjà náà gbogbo máa ń kọ́ ní kọ́. àtúntì lẹ́yìn ìgbà ìgbẹ́kọ̀ sí ní ìtẹ́ sọ́tọ̀ ọlọ́run ọlọ́run tẹ̀sẹ̀ wà dá tó máa jílẹ̀ ọwọ́ ajẹ́ fifty thousand years. ẹ kọ́kọ́ wo iye ọdún tí kádàrá fi ju sámà lọ èyí ẹ̀rọ èyí tí ó gbé lẹ́yìn gẹ́gẹ́ èdè o. àwọn ìfọ̀nà ọmọ ọgọ́dá ẹwọ́n ọgbọ́n tó pẹ̀lú wa kì í kí wọ́n wá sọ pé ọjọ́ bá wa jẹ́ ìfẹ́ yìí. èyí tó jayé lọ nígbà tọ́lọ́ ó mú kúrò ìjọba bá ẹni tí kí ìjọba lọ jẹlé rẹ̀ kò fẹ́ rí kí ó dá lẹ́kì ìjẹgẹ́lẹ́ náà kò fẹ́ rí ó bẹ́rẹ̀ nípa kọ́rọ̀ àdá nínú ọ̀tàrí tí mo rí tó kájú ṣé ọba àtàyàn ó lọ́pọ̀lọpọ̀ tí mẹ́sẹ̀ lábẹ́ bí ìgbòrò ní abẹ́ẹ̀ẹ́ mo tún ti pẹ̀lú ògbò sẹ́gà ní ẹ́ oúnjẹ ìyàyẹ́ oúnjẹ ń pìyẹ́ oúnjẹ sàrúkọ́ bàbọ̀ wọn náà gbọ́nà wòye ó bá tún tẹ́lẹ̀ sí yóò tẹ́yọ̀ pẹ̀lú Ẹgbẹ́ àwọn olùkọ́ ọ̀dọ́ ẹ̀yìn tẹ́ ìgbúra rẹ̀ lẹ́yìn. Tí wọ́n bá pè òògùn lòkú ìtajà tó yẹ wọ́n polówó Ìlú ooo, àmì òògùn ìjẹ́

àwọn àbáyọ̀ ọ̀nà ẹ̀tọ̀ láàrin ọwọ́ ń bẹ lára rẹ̀ ń bẹ ọ̀ ń bẹ ọ̀ wà láì fún ọ̀bá ìtọ̀rọ̀ ayé ti èmi náà sì ìsáyé lájọ́ wà bẹ́ẹ̀ àjọ wà ní ayé ni ayé kàájọ́ sí ọba yá jẹun àádùn àájì bá àjọ ìsáyé rò lè jẹ́ nínú ẹ̀sí ìsáyé mọ́ wa mo ti ẹ̀tọ́ ti ẹ̀tọ́ èmi lórí ṣe bẹ́ẹ̀ ìdẹ́jú ayé ẹ̀lẹ́sìn fún ìjọ ọ̀la

tí ò yẹ fún òbí lé fọ́kọ jẹ́ kan. ọlọ́mọ rà ọdún ẹgbẹ́ ìbí mẹ́yì lórí sàgbé nítòsí ẹ̀fọ́ ní ibi oríṣàdí mẹ́mọ̀ bọ́ bá fẹ́ yìí ẹ̀yìn òun ní twenty one. inú ògèrè epo tó túpọ̀ àwọn kankan mẹ́ tí a ti mọ̀ fóúnjẹ èkú náà nù wọ́n mú ẹ̀jẹ̀ wọ́n lẹ inú rẹ̀ wọ́n àtúnkó ẹ̀jẹ̀ rẹ̀ sí mi wọ́n so bẹ́ẹ̀ epo tọ́jà lẹ́ láàrin ọjà ipa tó ti ẹni tó pọ̀ nígbà tó tó na ojú orí ẹ̀kọ́ bá fún owó ìpọ̀ owó ẹ̀yọ owó ẹ̀kọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ wá wò pé tí n bá ní pọ̀ ẹ̀yọ tí mo ti rọlé tó láàrọ̀ ìyọ́ pọ̀ tó tó lọ fún kó o ṣe jẹ́ ìtàkẹ́lì ti rẹ̀ tó kọ́ sa gbogbo ọwọ́ mi ọ̀kọ̀ kó pọ̀ kú Òrùwó ṣẹ̀mọ̀ mẹ́rin ti fi ìjọ. Lẹ́yìn

tẹ́ẹ̀dánù wá ta ọ̀lẹ́ ọ̀lẹ́ ṣùgbọ́n pé pé láwùjọ ààrẹ jọ́ rà lórí ìtọ́ náà tẹ́ẹ̀dẹ̀kọ́ tó lè bá kúrò ọmọ ìfúnpá àwọn àbá àwọn ilẹ̀ mẹ́kọ́ wà sí ẹgbẹ́ àwọn ìmọ̀mù gómìnàkọ̀ ọmọ ìdé náà wáyé ẹgbẹ́ tẹ́ẹ̀kọ́ sọ́rọ̀ fún ọjẹ́ tó wà nílé tó gúnlé wọn tẹ́ẹ̀kẹ́ Ọ̀rọ̀ rẹ̀ rọ̀. Àjẹ̀ṣẹ́ lánàá. Ọwọ́ kú lóòrùn. Táyọ̀ ọ̀pá jẹ́ ànà. Òun ló parọ́. Ìjẹ́ màbẹ́rẹ̀. Jẹ̀mẹ́rà àti parí yẹn. Òògùn mọ́ta wá fẹ́ mọ̀bí tí ń wà. Àrísọ̀fà ń sọ fún àtàkì tí ó ń lọ àfẹ́gbọ́dọ̀ làdíjà bàbá ọ̀nà àájú. Ọwọ́ ajẹ́ dàkẹ̀ síra wọn, tó bá jẹ́ ní rí. Oṣù ọlọ́dún ni àwọn mọ̀lẹ́kẹ́ àwọn orúfin pẹ̀lú sọ́ọ̀dù ìdí wọ́n fi tùràrí olóòrùn òdòdó sí bẹ́ wọ́n wà ìjọ́pọ̀ níbi tó jù rẹ̀ lè ti pin tó lè dé kápẹ́lú yàrá náà ni wọ́n tó kò ní gbogbo ibi tó jù ẹ̀ bá lè rìn dé ní gbogbo náà lọ́nà tẹ́tẹ́ wọ́n tó kúrọ̀ yìí wọ́n máa wò ó òun tó sì ti mọ̀ òun bí àti ẹgbẹ́ yìí wo ìṣẹ́yìn lásán nílànà ìfúnnágbà ẹ̀tọ́ bá ti ṣe tọ́tọ́ lọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n a máa rí àpẹẹrẹ wọn ò ní lè sọ

oníṣòwò sílẹ̀ ìwà Jáà àti ìkọ̀ṣe, ìdàmúrú sí àdíjì Mùsàlámà lórí àtọ̀nùmọ́. Fún Mùsàlámà nígbà tọ́kọ àwọn pọ́tálìkì àmọ́, àbúsálámà, láti tàbí ọgbọ̀rọ̀ nígbà ọ̀dọ́, àlùbí ìwà dé. Àlùbí ìbí ti àtẹ̀kiri, àlùbí ìwà wọ̀bẹ̀ lọ. Ó tọ́lọ́ wà ṣàtọ̀mọ́gbẹ̀, ọ̀bára wọ̀ lọ́sùn, àlùbí ìwà ń kí lára ìṣesí àmìlẹ́sìn ìlú ọ̀gẹ́gẹ́ tí tàbí tàbí fọ́lúbàrẹ̀ fọ́lọ́ yìí káàkiri ẹ̀rá yìí àdẹ́lì ìṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti nàbákínà ṣe bẹ́ẹ̀ fánìyàn Sọ́lọ́pàá àrùsọ́lọ́. Àbí wàá kí ìgbéyà àbúrà wọn, mo máa ń ṣàdúrà fún. Àbí wàá lọ́jú ẹ̀ tó, lọ́sọ̀ pé báyìí, àbí wàá di ojú ẹ̀, àbí wàá ní tẹ́ ẹ bá ti lọ́dọ̀ òfin yín, tẹ́ ẹ bójú ẹ̀ tọ́lọ sókè báyìí. Tí wọ́n bá ti mú ẹ̀mí lọ, ojú máa ń tẹ̀lé ni. Fà ágùnmí zúwáyé, ẹ dá ojú méjèèjì yẹn padà sẹ́yìn. Kànáàbì ìṣẹ̀lẹ̀ yìí lọ, fàgbọ́jà náà lẹ́rú bá sọ́ta. Àbúsálámọ́ ah, lọ ẹbí ìdúró, àwọn agbóyà Àbúsálámọ́ lọ ah, àdúgbò ìlẹ́tò máa ah, ó ti rẹ̀ àti ìgbàpò fún lè lọ́bá wáta. Àkójọ ni láàjẹ́ kí wà náà àǹkúṣù mi láti fẹ́rì gbogbo èyí tẹ́ẹ̀bẹ̀ kí lóbi kí ó dájẹ́ náà pẹ̀lú sọ́rọ̀. Sàyí náìmọ̀lá ìkàtà yóò láti lè lónà àlàmà àtọ̀kù lónà. Torí wọn fún àmàlẹ̀ ìkàtà, iṣẹ́ tó gbé Ṣúwà ọlọ́run dájú ah, hmm. wọ́n ti kú sí fún ọ̀rọ̀ àmì ọ̀dọ́ mánà. Ọlọ́run, pàdé ìbí lọ́lọ́ ìgbòsù tọ́kọrin mẹ́kòsù tálábàárò náà ó ní àmì. Ọ̀rẹ́ ẹ̀bí rẹ̀ ó dájú tukí ní wọ́n láyé. Ẹ̀dùn sáwà náà tó lẹ́rọ. torí pé ọba adẹ́rọ̀ bá ti máa jò wúlẹ̀ ẹ̀ẹ́ o ní báyí sáyé yàrí ọ̀dà oṣù fáyé sí àtàyé yọ̀wọ̀ tí a bá ṣe ní tẹ́rìmù tí wọ́n mọ̀ mí amẹ́ríkà yóò mọ̀ wá wọ́n ti fi sínú sọ́ọ̀lù wọ́n mọ̀ gbẹ́mí lọ sẹ́mà sẹ́mà wọ́n ti kọjá wọ́n kọ́lẹ̀ بالعبد الصالح والروح الطيبة والروح الطيب في الجسد الطيب ما هو لما رضا يراني قد nínú ara tó dáa ọkùnrin náà wọ́n ti ah, wọ́n bá gbé wọ́n tọrọ lórí òkè wọ́n máa ṣe òkúlẹ̀ kọ̀kọ́ títí tí ẹ bọ̀ oní ọmọ ṣe déédé ìgbà tí wọ́n ń wẹ̀ ẹ́ wọ́n ń gbé ohun sí lára ẹjẹ́ àṣẹ́ẹ́dẹ́ àṣẹ́ẹ́dẹ́ ilé láti ẹ́ tí ó wọ́n fẹ́ máa fún yẹ́ lórí wọn o ilé láti ẹ́ tí oníwọ̀ láti máa píkà ilé láti ẹ́ tí oníwọ̀ láti máa fẹ́rẹ̀ léyà wọn ẹ̀yà tẹ́lẹ̀ ojú ó tí wọ́n ní wọ́n rọ̀ inú ọmọ ẹ̀sìn lọ Bàbá wa ló kú, ìyá wa ló kú, torí ìpínlẹ̀ kẹfẹ́ gbó lọ́wọ́ wa múrù pẹ̀ta bá ti lọ jẹ́ ẹ̀ní ẹ̀ní ilẹ̀ tàbẹ́ntì mọ̀ hmm. ẹ̀ní kága àtàmọ́ hmm. wọ́n mọ̀ sọ gbogbo ọjọ́ ẹ̀tí ilẹ̀ ìpínlẹ̀ ìrìnlẹ̀ rẹ̀ lára wọn adúgbì láti kẹta tó kòrò ìtàrẹ adúgbì sálọ́mọ́ sílẹ̀ sọ́ọ̀mọ̀ pọ́n fara ní ikú tẹ́m̀bẹ̀ yìí ní ìjọ fọ́ ṣẹ̀kú kẹlu ọkọ̀ wá pé àti ẹgbẹ́rún lórí ní ọdún yẹ́mẹ̀ fòyí àwọn kẹsì ẹ̀tún mẹ́ta àti

Ojú. Ojú. Òkè. Ẹ̀ẹ́dẹ̀kejì. Ẹ̀ẹ́dẹ̀kejì. Òmìnirò jẹ. Òmìnirò. Tí òmìnirò wọ́n wà tẹ́lú bá sáré ló sáré wọ́n máa fi lè gbogbo kí wọ́n bí wọ́n máa pé ta ni ọba tó lè kó lónìí ọlọ́run ta ni òfin ọlọ́run yóò ní àgbẹ̀lẹ́gbẹ̀ẹ́ tí àwọn lọ́nkà lónìí fúra rẹ̀ nù nínú ẹ̀gbà wá mi níbi tán tún súnmọ́ lọ́ndé náà mọ̀lẹ́kà yẹn bá dé in tí ó sọ fún ẹni pé ẹ̀bí ní pé tàlọ́lọ́gbù tàní àdòdí pàyù kọ́lẹ̀lú lẹ́yìn àdìlẹ̀ ṣọ́mta àtàtọ́gbò ọlọ́run wà gbé wá lójú ẹ̀lú tàbí tí ẹ ṣe pé ilẹ̀ ti fẹ́ ṣe pé òwò yóò wà sọ́mọ̀lẹ́kà ìgbésẹ́ rí tẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ìkírùn mẹ́ ẹjẹ́ ìkírùn náà ìtọ́rọ̀ tó pàpá mi èdè wọ́n tó kí wọn wọ́n náà gbogbo bẹ̀rẹ̀ ìtẹ́ wọ́n bà ní òkúlà àti ṣọ́rọ̀ mi wọ́n mú dára fún kọ́kùrú láti dàlù bá sọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ sàárè nǹkan nínú bọ́lá ló sàárè tí ò bá tó bí tí ò sí kẹ̀kẹ́ ibi gbogbo ìyẹn lè tẹ̀lé ìbẹ́ẹ̀ wọ́n ń lànà fúlá tó láì jẹ náà yóò máa bá lò àrọ́mọdé yóò máa wá sọ ní gbogbo ìgbà wípé oore tí o tún wò lọ́ọ̀kẹ́ ìdánù oore rẹ ní yóò máa fún mẹ́ta àtẹ̀kù mú sáà ọlọ́run bá wò gbogbo ìlà yóò parẹ́ kí pọ́ bí oore ọlọ́run síbẹ̀ fún àwọn òkú ara rẹ̀ táwọn náà wọ́n kó síbẹ̀ fún wa ìdá sírínà ìlànà sọ́rù ilé táwọn náà bá ti bá náà bẹ́ẹ̀ ni òsì bá wà náà o gbogbo ọmọ wa sọ náà kan ìdàkejì rẹ̀ fẹ́ jí òsì náà

wọ́n wà ní ẹ̀mí tí ẹ̀jẹ̀ bá gbàjẹ́ wọ́n fi sínú sọ́ọ̀lù tó ti kókò tó ti pèsè tí ń rò burúkú bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ wọn tó jẹ́ máa níbo lọ sílẹ̀ ní burúkú ìlú ara burúkú yìí tó ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn náà sínú ìsàlẹ̀ ẹlẹ̀ wọ́n já lọlẹ̀ tóòó wọ́n tún fàjáde padà pẹ̀lú Tàrà ní ọmọ ọ̀rọ̀ Ọlọ́run ìrẹ́dà. Sàrí onírin fún ma, sàrí ọmọ fún ma. Ẹ̀fọ́n ayọ̀ ọ̀pọ̀ sọ́tọ̀, kò sí ọ̀pọ̀ sọ́tọ̀. Àwọn dé lọ́wà ní ìwé. Oríṣìí ìyàwó lọ́rọ̀ ìjọba, tí èjọ́ gbàgbàmọ́. Ẹgbẹ̀rún ìyàfẹ́lábẹ́ pẹ̀lú. Iṣẹ́ wà sí àìsàn, ó ṣe ọlọ́pàá wákọ̀ ìjọ kan. Àbíbí ni dáúlà Allah tàjáfánà. Tí ìbá ṣe fẹ́ lè fẹ́ ṣìra yí mọ́ ni. Làdàútù láyé sí àtò máa ń kú sàtọ́ ní àdábì kọ́bùrù. Ìyí tí wọ́n máa ń gbọ́ ní òyà àtàrí ti máa ń kọjá ìfẹ́ sàárè. Ìbá bẹ náà ń pé gbogbo ẹ bá jẹ́ mú mi ni. Tó bá ti kọjá ìfẹ́ kọ́ máa mọ rúlẹ̀ tó fi ẹ̀ ní ìsinra ti ti ìtibẹ́ ní òjì máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Jẹ̀má wà láyé àbẹ́nu جاء بمثل أثرنا متحاول من الحديث قبل ابن مسعود ولا الله قبل ابن مسعود صلى الله عليه وسلم أولي قلنا برجل أن يدرس بفضله مئة جلدة ọlọ́run ni wọ́n na òkú kẹlú sàárè rẹ̀ ní ọgọ́rùn-ún òkú. bá bẹ̀rẹ̀ náà, ọlọ́run ọ̀pọ̀. ó wù ẹ̀tí ó nà bí ẹ̀ṣẹ̀ tó ó wù ní ọjọ́ ìbìnà bó ṣe tó tọ́rọ ń dákùn ẹ̀rẹ́ kòrò àtàlùkòkò ẹnu ẹ̀yẹ kan tó bẹ̀ wọ́n yọ̀ kan ó tún lẹ́yìn lẹ́yìn ó tún bẹ̀bẹ̀ wọ́n yọ̀ kan yọ̀ kan lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn fàǹfàjàrọ̀ ọ̀bùrù náírà ni sàárè yẹn fẹ̀ jùlẹ̀ ni ọlọ́run lọ́mọ yọ ọdún ó tó ìtẹ́lẹ̀ yẹn wálẹ̀ mo sì wá ìdájí padà tí wọ́n ń ké bàjẹ́ yìí sọ ah, ọlọ́run jọ́wọ́ mi wọ́n dẹ̀kọ́ aláàmẹ̀dàlà tó mọ́ ni ẹjẹ́ mọ́ tí mo fi kí mi ọgbọ́n yá yìí. ọlọ́run ẹ̀mọ̀ràn kí ẹ̀ sọ fún. nǹkan méjì ló ṣe ó ṣe ìtọ́jú tó ṣe ẹ kánà ló ṣe bọ̀ ọ̀kan àkọ́kọ́ sọ̀lẹ́ta sọ̀lá tábì kó ìrìn wùdú ní ọmọ ọmọ kí o bẹ́rẹ̀ ọlọ́gbọ́ kẹ láì dàdúwàlá ó kéjẹ́ ẹ̀kan náà lọ ẹ̀lẹ́ rẹ̀ tuntun ìgbèrè o irú mọ́mù ni ọ tó fi jẹ́ nọ́bà kí o báwọn ẹ̀kẹ́rù mọ́bà kí o fọ́n nígbàtà yìí náà ni tó tọ́lọ́ sí mọ́sọ́rọ̀ ní jẹun odidi ìmọ̀mù wọ́n sì lọ sí bọ́gláì níbi mímbà ìgbàrẹ̀ ọ̀tẹ̀pà wọ́n fi kí àpò wọ́n àti kí àpò ẹ máa mọ́ra sí bàgbà mi dáyé bí ó máa mọ̀ mọ̀ ní síkàlẹ̀ fọ́wà tó padà lólé ó ti sọ̀rọ̀ ọmọ kọ́kọ́rọ́ ó gbàgbé kọ́kọ́rọ́ lólé àwọn ìjọba tó wà

Yọ́ra yọ́ tán. Ṣùgbọ́n òun ọlọ́kápá kò rú. Ẹ má jẹ́ kìí lọ́ máa kìí. Àwọn mí náà mi ní tọ́lọ̀ ọ̀bẹ̀ wọ́n jíyà jọ́gbẹ̀lì tàbí ọkọ̀ bẹ́ẹ̀ bí ní ẹ̀sọ́ lẹ́nu wò wọ́n mọ̀ ìjìyà ẹ̀jẹ̀ wa wò sàárè kò tó fún àfọ́nì tó ìbá fún kìí sọ́kún jẹ́ wọ́n kìí sọ́kún jẹ́ kìí sọ́kún jẹ́ kìí sílá kìí sọ́kún tí ó bá wá gbókù sí ẹ̀tí sàárè pẹ̀lẹ́gbò sàárè kò tó lọ́pàá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lẹ́gbọ́n bá wá bá ń jọ́kọ̀ wípé abúrú mi òkú òkú òní sọ́kún wọ́n máa wẹ̀ òní wọ́n máa jù òní wọ́n máa jù òní sọ́kún kí àà ojú wọn dúró ní ìgbésí ìdáyé torí àrẹ sọ wípé ìdẹ̀lù ọ̀tọ̀rọ̀ áwùkọlù mẹ́lẹ́sì làákírọ̀ tààrẹ ilẹ̀ kùrí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ mẹ́ta mi ẹni tọ́jẹ́ pé tí wọ́n bá ṣe é bẹ̀ tọ́rọ rẹ̀ pé lọ rèé rọrùn gbogbo tó kù tí ọmọ àtẹ̀lẹ̀ tí ọmọ rọrùn ni ẹni tí ó bá gbẹ́rẹ̀ tọ́jẹ́ ìnira fún gbogbo tó kù ọmọ nira fún ni lára àwọn ìgbẹ̀tí wọ́n tẹ́jọ ọ̀rọ̀ sàárè ẹjẹ́ àlọ́dún nǹkan kan ó tún wọ́n lọ́dún láti bẹ́ẹ̀ dúró ó ní nǹkan kan tẹ́mi àti ti sọ di àwàdà ó ní gbèsè wọ́n bá gbogbo ìjà jẹ́ gbèsè ààrẹ gbogbo àwọn tí a jẹ bá wa fẹ́ ààrẹ wọ́n rà ní ìgbàsí rẹ̀ ààrẹ àṣàkáṣà ní Nàìjíríà náà jẹ́ owó tí wọ́n bá débi ọ̀nà ìwọ́n mọ̀ ìfẹ́ Àdìsọ̀ bẹ́ẹ̀ mú wáyìí, ọ̀nà ìgbẹ́ta lọ́kọ̀ wa, ó dá mẹ́rin ìfẹ́ra lórí ìlú àkọ́wà. وجاء من حديث جابر وجاء من حديث أبي قتادة رضي الله تعالى عنهم أجمعين عنه صلى الله عليه وسلم هو مجلسك فأخذ الجنازة بإسلامك في سبيلك من سلسة من الجنية بما بيري فوق بسول مو لارو أدوه مو لارو أدوه مو لارو من مو لارو سوف يوكي عليك wọ́n ní bẹ́ẹ̀ ni sọ́jà kòkè wọ́n ní bẹ́ẹ̀ sọ́jà kòkè sọ́kọ̀ lórí àdébí kẹrù sílá sọ́jà kòkè sọ́jà kòkè wọ́n ní ìkéjìdé wọ́n ní sọ́jà kòkè lọ́rùn wọ́n ní sọ́jà kòkè lọ́rùn àìsàn ìgbòmìnà àti ìfẹ́jẹ̀ gbèsè tó ń jẹ́ gbèsè. ṣé iṣẹ́ ìfọwọ́ àwọn ilé òkè àdúrà òkè rẹ̀ tó ń tẹ̀sẹ̀ mẹ́rin nìyẹn tó kú ọ̀bà ní iṣẹ́ ìfẹ́ gbèsè owó bẹ̀rẹ̀ wà wàrà ní rẹ̀ tí ọ̀bà tẹ̀ tí ọ̀sán wà ní owó bẹ̀rẹ̀ wà wà sàwábà àti náà máa fẹ́. ṣé ìwé ìfúnná wà ní ṣe sílẹ̀ ìṣẹ́ lọ owó ni wọ́n fi lẹ́kúrò kù tó yàrá ìmọ̀mù tó wá sí ìṣókùnlá láì fi táyà irú ẹ̀kọ́ là ń ṣe ìsìláàmù là ń pè agbọ́ ọ̀gbà tí ẹ̀rí ètí ìgbọ̀gbọ́ wa nígbàtí bàbá wa ń fi ìfẹ́ àti wọ ọlọ́ìwọ̀ wá tí wọ́n fi ń ṣe tọ́jọ́ pé wọ́n bá ṣe rí ní ẹ̀ṣẹ́ wọ́n tó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lọ agbọ́ ọ̀gbà yẹn ìgbà tẹ́ẹ̀rí tí wọ́n dé táà ti mọ̀ kókóró kí ló dé táà táà padà sí ní òdodo àmì bí ní mọ́kùnrin sẹ́gbẹ̀dẹ̀ ilé tí wà ọjọ́ alákàtà wọ́n ní òní ìdí ìfẹ́bìtì àníbà fẹ́yìnlá òní sọ́lẹ̀ àràsọ̀ ìrùkù sọ́lú ẹ̀kìrù sílá bẹ́ẹ̀ sì ni sọ̀látùwú ṣàfá àtùn tí ò sí lèjì bẹ̀ tẹ́lẹ̀ ìjú tó tẹ́lá àpẹẹrẹ bọ́ wọn fàbọ̀ rẹ̀ tí kọ́kọ́ wà nù àbúkọ̀ sáájà bá wùdú ẹ̀mẹ́sì àbíkí ọmọ ìlérí wọ́n ní àmì sọ́ọ̀lì àrí bá ti kí òsìlá wà àlẹ́yàdé inú èyí gbogbo ìyẹn sọ́rùn mo fẹ́ sáré pa gbogbo àwọn àdíìsì papọ̀ nínú ẹgbà wá kan 18 ni nínú ẹgbà wá kan 19 nínú ẹgbà wá kan

alákúnlé gbèsè náà lọ́wọ́ tán káàpù ìfọ́yá bíi two dollars ìwọ àkókò náà ló rí méjì ọ̀rọ̀ àti ìwà ilé ó rí méjì ọ̀rọ̀ ó rí méjì ọ̀rọ̀ káàpù ìgọ̀rí ní ẹ̀tọ́ ẹjọ́ òdò òmìnira wàbá yà á nínú rẹ̀ rí màtúlì mẹ́yìí fún òun ní

káṣí ló wọ pé àná báwọn láti àlẹ́ ìdìbò tẹ́tò lọ iná tí ó tí wọ́n bá máa kò mára rẹ̀ lọ ìsìn ní ẹ́sọ́ọ̀bù àbí wàá sọ̀rọ̀ láfọwà وهذا جاء من حديث ابي هريره الله وجاء في السنن من الصحيح قلت له لان قلب المؤمن ان قلب المؤمن معلق àti tán tí ọ̀sán tí èyí jáde láyé ẹ̀mí èrò ló ń lọ lóòfẹ́ o wọ́n mú ẹ̀mí yẹn tó lè gíní o ó lè dáná kéyò níbi ọmọ ju ara rẹ̀ lọ ẹ̀yọ́ ilé ẹ̀ tí lọ mú ni mo bá yín sílẹ̀ bó ẹ̀rọ pé ó di tó lọ sí nínú <laughs> ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn nǹkan yìí ó ní àwọn tá a gbọ́dọ̀ bùdú tó ṣáájú kó tó di pé ó ta ìfọ́ọ̀mù àpapọ̀ àwọn àdéhùn tí bá ń bẹ lọ́rùn wa sọ́mọ làkejì nígbà wo jọ̀mọ́ tá a wá gba gbogbo ilé ìgbọ́ pẹ̀lú wà tó kálukú sọ́jọ́ pa àgbàgbọ́ sọ́jọ́ pa àgbà pé tó tóbi tó bá ìbẹ̀ wájú wa kó tó kájọ́ ògbèdè àlùkè àmọ́ ọlọ́run jọ̀ọ́ Ọlọ́run dápò. Nínú orúkọ dápò kẹ̀lẹ́ ojú àwà. Mọ́jà wà ní ọ̀tọ̀ dápò yàrá. Wọ́n lọ wà fún bínú rẹ̀, lọ wà fún kẹ̀ rẹ̀, láyé bí kẹwa, nígbà gbàlìkì àmà kẹwa, nígbà gbàlìkì àmà, ẹ̀yìn àníbì ló jẹ́ àtòsí. Àjọba àtìyá wa, kẹwa pẹ̀lú ànínẹ́bì, àwọn àna wa, àwọn ọmọ wa, àwọn aya wa, àwọn àfà wa, lọ́nà kẹ wa, الدنيا ومن عذاب الآخرة هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته جماعة جزاكم الله خيرا